báàbù tí a ti bẹ̀rẹ̀ lónìí fún àti báàbù láàyè òbí já aláwọ̀ wọn náà gbọdọ̀ máa ní adágbàgbé lára èyí máa ń jẹ́ alágbàgbé wọ́tá ẹ̀yọ́ ń gbé ó ìtàn náà kí a ní lára báàbù láàyè òbí já aláwọ̀ ní ọba tí jẹ́ alágbàgbé àgbọ̀dọ̀ ní lára. حديث في أقوى مبادئ أخذ أبو هريرة رضي الله تعالى عنه ماذا وصريق قيل للنبي صلى الله عليه وسلم أن نزل له بشأن صلى الله عليه وسلم رجقا قال يا رسول الله بشأن إن فلانة تقوم الليل arábìnrin kan bẹ ládùúgbò wa arábìnrin yìí ebi kí ákè wọn lókun káyà náà fílà ọ̀gá yìí wọ́n tọ́ sóhun náà hàrà níbi kan ní afẹ́ fi ọ̀sán yìí wọ́n sọ́ọ̀tì ọ̀pọ̀ kí ẹ máa kí ẹ máa ṣùgbọ́n àmọ́kà ń bẹ níbi ìṣiṣẹ́ arábìnrin gbogbo tó a fi ń yan ìpínlẹ̀ dání máa ń kí wọn lóru náà fílà máa ń gbàgbé lóru náà fílà wọ́n lè fẹ́ máa ń yọ ẹyọ sàrà ṣùgbọ́n ní àmọ́kà àmọ́ tó ní ní pé làákìnnà tó kù sí ìrọ́nà àbìlẹ̀ sàrà àwọn alábàáṣe rẹ̀ wọ́n máa ń bẹ̀rù ahọ́n rẹ̀ wọ́n fẹ́ tọ́rọ́ gbà torí wọ́n fi òun ẹnìkan kó ló wọn wàhálà yìí máa ń fi ẹnu yìí máa fi ń ní àwọn alábàáṣe lára yàní ẹnu rẹ̀ kò dáa kò mọ̀rọ̀ sọ̀rọ̀ yẹn ni ibò ọ̀sán kú oṣù òsì tí o lè fi kú nàta lọ́dún pé a ti rọ̀rùn ẹ̀ lébi tí a ti rọ̀rùn ẹ̀ pé ó ní wà dáadáa mo lọ́kọ̀ sí kò mọ ọ̀rọ̀ sọ̀rọ̀ tó o lè yí rọ́ra ha lórí ìdáraẹ̀ ha ajẹ́rẹ́ tí máa ń fi ahọ́n a fi ní àwọn alábàápẹ́ lára àwọn bẹ̀rù bẹ̀rẹ̀ lọ́wọ́ ìṣòro nípa ara rẹ̀ nígbà tí wọ́n ti ní sẹ́yìn ọ̀gá bá ti ń ké wọn lóhùn. سألوا إيه وكل هذه فقال رسول الله صلى الله عليه وسلم لا خير فيها ما بتعرف يمكن شو قوله فوق ونقوم هي من أهل الله أما النبي قال يا مالك ibi tó léwu tó kéèyàn máa ní alábàgbéraga olùkóbá èyí ọ̀nà ọlọ́run bá lójú ọ̀la ẹ bá ní sísọ nípa arábìnrin tí wọ́n ti lè ọ̀rọ̀ wọn nípa ìdè tó ti tẹ́ níbẹ̀ ní ẹ̀rọ kéèyàn ní ààrùn ní ìwọ̀ náà. Tùmọ̀ yíyá mi láàrin láàrùn àwọn afáàní tí wọ́n rẹ̀ pé ìgbésí tó sẹ́wọ̀n nínú tí màmú ìyàwó náà. kọ́nà kí yẹn gbọ́dọ̀ kí yẹn ọjà ká tí ò bá mójútó àwọn àyè yìí náà ó lè bá rẹ̀ náà. wọ́n tún wọ́n sì béèrè nípa arábìnrin arábìnrin mi قالوا وفلانة تصلي المكتوبة وتصدق بأثواب ولا تؤذي أحدا arábìnrin ilé ń ṣe kì í pàmìyẹ òun ní ipa pẹ̀lú ìtàkùn náà ń tún dáadáa. a sì máa ṣe sọ àyàkọ́lá àti aṣọ tó rẹ̀ sí náà ni pàtàkì dákú bí àṣùwà ó lè faṣọ tó rẹ̀ òfin òfin sára. wọ̀lẹ̀ tó kò sí àṣàjà ṣùgbọ́n òun tiẹ̀ kì í fẹnu ṣe yàgbá fẹ̀dàkà kì í búyàn kì í fẹnu ṣẹyà kì í yọnu sáwọn làkejì kí ìròyìn káfíń yẹn àkọ́ kí ló dé fún díẹ̀ òmùrọ̀ sọ lórí òmùrọ̀ sọ ní ó ti ohun léṣe ní yorùbá kan náà máa ń ṣe bàrà báwọn olùjì ẹ̀kọ́ láti ọdún àhàdà kì í mi ẹni bọ́ọ̀dù lára pẹ̀lẹ́ náà. فقال رسول الله صلى الله عليه وسلم هي من أهل الجنة النبي لما الجنة من بين gbogbo àwọn tó ń gbé méjì máa a máa tọ́ ń jà o wákàtí mi sì kì kàn máa máa bẹ lọ tẹ ẹ má ìlà fábá yìí níbi ẹ̀rọ ọ̀sẹ̀ ní ìlú lórí ìkọ́ kì í sí inú ṣe sí mùsùlùmí kìí kí ẹ má jẹ kí alábàágbé yẹn kó lè gbẹ̀rí yẹn nígbà kì í sọ̀rọ̀ púpọ̀ sí yẹn eléyìí ìyẹn gbọdọ̀ sọ̀rọ̀ ẹ̀rẹ́ náà àdéhùn tí ó sọ̀rọ̀ bá kà fún ọ èyí afáwà mú ọ̀rọ̀ ọ̀gá rẹ̀. Fáwọn àtàwọn ọmọdé wà lọ́wọ́ ikú tẹ̀lé ìtàkà tó kọ àwọn afáàní ọ̀rẹ́ àti ọ̀nà kan wá sílẹ̀. حديث يقول في أن يكره من حديث أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة من لا يأمن جاره سوائقه orúkọ ọmọ ìlọ́wọ́ ìjà náà gbogbo ẹni tí alágbàgbèrè ọba ní ìfọwọ́sọ̀yà pé á ah! àbúrúkú ṣẹlẹ̀ sí mi yìí látàjà pẹ̀lú fà. Ẹ̀tọ́ dábúrú bá ṣẹlẹ̀ sálábàkú ẹ̀mí ìgbà ní kó bá wò kú ẹ̀rọ sí fún un. Ó padà wá sí fún ẹ̀rọ wá sí fún olóògbé àmì kí ẹ̀ máa yá lè náà wò يعني معنى لا ندخل الجنة التي لا يدخلها دخول الأولين يكون لي تقوى يبقى في تقوى لهم ليتتبعون ìdíje bàwáríkọ̀ àwọn aburú ara rẹ̀ aburú ẹnu rẹ̀ ní aburú ìṣesí rẹ̀ ní àwọn alága tí wọ́n ń dà. Ṣòro nǹkan ló jí agbèrò lójú ìbẹ̀rù òṣèlú jẹ́nẹ́fẹ́ lọ́lẹ̀ rẹ̀ àwọn ìbẹ̀rù òhù lọ́rọ̀ ikọ̀ òhù ẹni tí wọ́n lọ́gbà pé yorùbá fọkàn balẹ̀ tó pè ní ìṣàkóso fún látara ọ̀nà rẹ̀ látara ìwà rẹ̀ orúkọ wọn kọ́ kò ní wọn àìjẹ́nà ilé lọ sí agbèrò lójú ìyá ti máa kún wa lábàá sí ìyá máa kún lẹ́kùn àwọn ohun ajé ní ìjọ ìjọ. باب مدري لباب لا تحكم كانت لجارتها ولو في أسامة شاطئ أنا بنكما fojú kékeré ẹni ẹ̀bùn tí alágbàjọ bá fẹ́ fún alábàtò rẹ̀. Mo ti máa mú ẹni tí ń jẹ́ ìfẹ́ àti ìbáṣepọ̀ dáadáa fún máa dá ọ̀nà kó jẹ́ wípé ẹni tí ń jẹ́ ẹ̀bùn àá máa fi bọ̀ àwa ọgbà lónìí gbà lónìí wọ́n dà fún nǹkan ìgbélà kó jẹ́ tí ò tí ò sí jà lọ́jà ńlá rẹ̀ àdéhùn méjì ní àdéhùn yẹn ṣùgbọ́n tó lọ́ra kọ́ oṣù lọ́ra o kọ́nà ọ̀ṣun lọ́wọ́ sọ́dọ̀ lọ́wọ́ àlẹ́ ọ̀ṣẹ́lẹ̀ ẹjọ́ kan fi ṣe ọlọ́run sọ̀rọ̀ lọ́wọ́ ọ̀ṣẹ́lẹ̀ àlẹ́ ìkọ́ sáwọn obìnrin lẹ́nu gbẹ́rẹ́ ní sẹ́ẹ̀rẹ́ ìmọ̀kìnà ẹ̀yin obìnrin mọ̀mìnrin ẹ̀yin àlẹ́ ẹ̀yin àlẹ́ لا تحقرن امرأة من كل لجارتها كان كان ما فوتي èyí wù nú ẹ̀bùn tó bá lè fún alábàápẹ̀rẹ̀ ó dàbí pé ẹ̀bùn sáńlámà ẹ̀yí lọ́dà bá tẹ́lẹ̀rà ó dàbí pé ẹ̀bùn lọ lásán ṣàbẹ́lòrò yìí àwọn ẹni bí ní kí wọ́n yẹ́ múná àwọn náà máa wò kí wọ́n kì í máa wò náà. لكن معه رمي رأيت الذي يكذب بالجيم وذلك الذي يبق اليتيم ولا يحث على طعام المسكين غير المصلين الذين نصرتهم الذين هم يراؤون ويمنعون inú gbòòrò àwọn ẹni ọlọ́wọ́ ọlọ́run sàlàyé fún wa ṣúra ẹni àwọn tó tó ní nǹkan kéékèèké ti rákọsẹ́ ẹlẹ́yọ̀ kò sí gbogbo ẹ̀wọ̀n kaba àwọn nǹkan kéékèèké ọ̀ àwọn ẹni wọn máa ń fi àwọn tó tẹ̀ ọ̀gbẹ́ ẹgbẹ́ jẹ́nẹ́rà mi ìyẹn rí pé ó kéré títí wọn ń ṣe ní kàtọ́ pé kí wọn fẹ́ sàrà ní ẹsẹ̀ náà ọba àlejò ọ̀dà má fojú sàrà fojú sun ẹ̀sán lọ́rọ̀ ọba àlejò ọ̀dà sàrà bá sàrà mẹ́jọ أيها المؤمنين لا تحقرن امرأة من كل إجابتها كان تنظيم فتذكر emotion náwó rẹ̀ sí alábàgbé rẹ̀ lóbìnrin kíá ní alábàgbé ẹlẹ́gbẹ̀rẹ́ tàbí mílíọ̀nù iyọ̀ lásán bí wọ́n tọ́jú fún yàn ní yọ̀ òṣèlú ojú kìlú òkú pẹ́ fún wọ́n tọ́jú náà lọ́dún ẹgbẹ́ àdéhùn ẹgbẹ́ ọ̀sẹ̀. bí wọ́n kan wá fún ní nǹkan kò bá ti rí ọ́ láti pè lẹ́bọ̀ ìyẹn máa ń lọ́bọ̀ ni. wọ́n tó fẹ́ fún yẹn náà sọ̀rọ̀ bí o gbé ẹ̀kún kábẹ́rẹ́ pẹ̀lú bí òun tí wọ́n fẹ́ mú náà ti gbọ́dọ̀ rẹ̀ lóhùn nígbà pẹ̀lú gbógi ni ó kéré wọn pépé ìmọ̀ndínyàn fi gbógi ẹ̀ lóògì àdúgbò kan àti gbógi bẹ̀rẹ̀ rẹ̀. mẹ́rin lẹ́tà ìrẹ́sà ìmọ̀ràn kan inú yín kó má fojú tẹ̀lẹ̀tẹ̀lẹ̀ kú tí alábàtẹ̀lẹ̀ bá tẹ̀ wọ́n náà kọ̀rọ̀ àṣọ ní mọ̀ṣáláṣí wẹ́lá mọ òwúrọ̀ náà bá tẹ̀ òwúrọ̀ náà inú àwọn kan tí ẹ̀mọ ìjẹ ìlú ẹ̀rú yàrá yẹn jù gbogbo ẹ̀rọ jù ẹsẹ̀ wọ́n fún ọjà ẹ̀rọ abúlé lẹ́sẹ̀ ń dèbè ayé ẹ̀rọ ọdún ẹni kan wá lọ sun ẹ lọ́dún ẹjọ́ ọ̀sẹ̀ ọ̀nà tó wá lọ sí èyí wá lọ jóná jóná. ẹgbẹ́ tó wá lọ ìṣẹ̀lẹ̀ máa ìṣẹ̀lẹ̀ gan-an ìyá wọn ju bẹ̀rẹ̀ tó wá sí èyí tó wá jóná. tó bá yá gbé fún ọ ní gbé fún ọ bẹ́ẹ̀ lọ́dún ọ̀pọ̀lọpọ̀ àti ìgbé gbà lọ́wọ́ rẹ̀. wàlẹ́ ìkọ̀rọ̀ àṣẹ mọ̀ṣáàlù wọ́ọ̀kẹ̀ kọ́dà tó bẹ́ẹ̀ tó wọ́n yára gbà ibi tí ó fi ọ̀nà ìyẹ̀pẹ̀lẹ̀ tó ń ẹ̀sìn òtítí lẹ́nu pé ẹ̀sìn wọn lẹ́nu gbogbo ọmọdé ẹ̀sìn òtítí lẹ́nu pé èyí jẹ́ tó wá sí fún wa tó ń pọ̀ ní nǹkan tó ń lọ́wọ́ wá sí nǹkan tó lè mọ̀ jù náà lọ tó má bòtí yá àgbà ìfowópamọ́ kì í mọ̀ ní nǹkan tí mo ní ẹ̀sìn ẹ̀mẹ́ náà mọ̀ ní oṣù wájú náà ó yẹ kí yíyan lọ ní àdábì ní ọ̀sùn tó sábà àbọ̀ ní nǹkan olùdókòlòlòtò ṣe olùdókòlòlòtò ṣe Tumerudia kuluwati kadaba duga kana kana lugbencha huyu akili ni na akili yupo. Ẹlòmíì tí òṣèlú tí ò sọ ọdọ ẹni tí máa ń nánà nù olùgbìmí òkèlè à á lè wò balẹ̀gbà pàtàkì ẹ̀mí tẹ̀lé wà. Sájà àyà mẹ́ta ẹ̀rọ kù kí ẹ ti rẹ̀ rẹ̀ lóde èèyàn wọ ní àmì fún alága tí ń bẹ lábẹ́ pé èèyàn fún ẹni tí èèyàn fún àti tí èèyàn ní tí ń bẹ èèyàn fi dá especially ẹ̀bùn láàrin alábàágbé ẹ̀ṣin lẹ́bi nínú kí èèyàn fi máa ń lékè kí ìfẹ́ àti ìbáṣẹ́ra dákó dáná kí èèyàn máa tọ́ àyè lẹ́nu tàhádẹ́wò tàhádù lẹ́yìn náà máa tọ́ àyè lẹ́nu ẹ̀ lẹ́nu ẹ̀. àwọn tó lọ fún wọn ní kuke sanana da wani mutiya da wata gida ya mutu a cikin makare da wani sanan da wani yau da ya fi kamar ban wani mana wani rana din da ba ya fi waje wani mafuci ya ne da ya harfi goku goku kai ma wani goku ya yi wata kai ma kai goku goku kusan kusan da ka a cikin ruwan fadin bai kawo kawai kawai su bi jirgin gini su bi náà ló pe ní obìnrin pè ní ìdáyàtọ̀ ìrọ́júná ìrọ̀lọ́ àtọ̀lẹ̀ gbọ́nà lè jà ọjà ẹni bá fẹ́fẹ́ nìkan nú alábàgbàgẹ̀ lẹ́bùn abẹ́ni àti ẹ̀kún lẹ́bùn mọ́pọ̀ ìwé ilé ìgbà kiri wò wàdáwó kòrọ̀ àṣẹ́yẹ́ sí mọ̀hàmù kí kọ́dà kọ́ má ju ẹsẹ̀ ewúrẹ́ tó tẹ́ wá ti jóná lọ ní àná mi ṣe ìgbéwá nípa ìwà pé يا نساء المسلمات يا نساء المسلمات أقول إليك أنا المسلمين البني أي أي أي يا يا لا تحكمن جارة بجارتها ẹni kan ní ọ̀gbọ̀dọ̀ fojú kéré ẹ̀kọ́ láti fi lọ́wọ́ rẹ̀ dáládàgbà ìwà rẹ̀ sí sí àṣà. lórí sí àná ẹni kọ̀ọ̀bá wọn kí yóò ń kà fi ẹ̀rọ ẹlẹ́bìí tẹ̀ kò jóná. tàwọn bọ́ òjò náà ìgbẹ́ tó tẹ̀sí ọ̀dọ́ fún alágbàgbé ìlú ju ẹ̀sùn rẹ̀ lọ. ó lè dùn ẹbí sọ nílẹ̀ nù ẹni náà iná tí ẹ̀bá nínú ẹ̀ máa ná pé àwọn ènìyàn tó dúró lọ kílí kàṣì ẹ̀bùn ẹni tó bá jẹ́ pé ìjókòó yìí lóòótọ́ kéde lóòótọ́ sọ́ọ́ náà lè ju dídé lọ. ó tún wá bùn yẹn nù nítorí ọjọ́ ìlú àwọn tó pọ̀ Oti tó a kò bá a bù sí káyọ̀ yẹn gbọ́dọ̀ jìnnà sí kí alábàápé yẹn máa lọ gbọ́dọ̀ sí káàkiri kí yẹn kí alábàápé yẹn kó máa fi ní fẹjọ́ yẹn sọ káàkiri kò dáa àti pé yẹn ò dáa ni. Ọ̀gbọ́n ní ọdún kẹ́kẹ́ máa fún mi lọ́yìn kọjá fún ẹgbẹ́ máa ń gbọ́dọ̀ náà lọ́dún ní ìgbẹ́ tó ti ìgbà tí ò ní ní yù ẹni kúlẹ̀ náà ni ó tẹ̀lé máa kò sí tó ti gbọ́ ní má pọ̀ ní máa. wọ́n ọ ìgbésí ayé ọ̀pẹ̀ ọ̀pẹ̀ pẹ̀lú ọmọ sùn wọ́n fẹjọ́ yàn sùn káàkiri ìmọ̀ fẹjọ́ yàn sùn káàkiri táyà bàbí bá ń fẹjọ́ yàn sùn káàkiri ńkọ́ àmì pé èèyàn ò dà nù àmì pé èèyàn ńkọ́ o èèyàn ò dà bá bó ṣe káyà ti dá tálábà bí bá jẹ́ pé ń fẹjọ́ yàn sùn káàkiri. àdébù tí ó kọ́kọ́ wà báàbò yìí àbí ìhọ́yọ́ ẹjẹ́ àgbọ̀ àdìjàdà ní kọ́ńdà rọ́jò ló yára sùn lọ́la. arákùnrin kan ó sì béèrè níjọ́ kan oníṣẹ́ ọlọ́ ìnà lè jà rọ yóò bí ni mo lálàbàgbé kan ní ìdí fi àjẹ mi ó lò ní alábàgbé kan yóò bí ní ìnìmí lára alábàgbé kan ní ìnìmí lára. rẹ̀ ní ọlá ẹ̀báwò olóhùn ní alábàágbé tí ń ní òun lára gbóńtọ̀ ń ṣeré fún òjò lọ́nà lọ́bẹ̀ ní tọ́tẹ̀ ni pé intonic fa áfúrẹ́jì mẹ́ta aka ilẹ̀ tọ́lẹ̀ intọ́tẹ̀ ni pé lọ kó gbogbo ẹrù rẹ síta kó ṣe àrẹ síta lẹ́gbẹ̀ẹ́ kó ṣe àṣìta tán kó ṣe àṣìta bẹ́ẹ̀ ni wọ́n pẹ̀lú ọ̀lẹ́yìn ní wọ́n bá ti dèrò rẹ̀ bí i à aládùúgbò lẹ́yìn lẹ́wà ewu àwọn ní àwọn náà fi ẹ̀jẹ̀ ní aládàgbé yìí ló fà á ẹ̀jẹ̀ tẹ̀lé ó ń tọ̀ wọn lọ́dún yóò wọn láti gbé àwọn aládàgbé wọn ní òun lára mẹ́jọ fún advice advice sábàdì fún mi lọ sọ lẹ́nu ẹ bá sọ lẹ́nu ogun yóò máa fi pè fún ẹ bá fi pè fún yóò di ìdí tó kéèyàn máa ní aládàáṣe lára kí máa ń mẹ́jà sí ìfún yàn. Mẹ́jà fún pé lọ́sẹ̀ ni pé ẹ̀rù tẹ́lẹ̀ sọ̀rọ̀ fún ìgbà tí wọ́n ìlànà ìrìn ẹ̀yà ìlọ báyìí lọ́dà gbogbo ẹ̀rù rẹ̀ lọ́dà ẹ̀rù rẹ̀ síta. Wọ́n ti dábẹ́ orí kan kọ́ àwọn èèyàn rò bí i pé wọ́n lè gbé ìgbà kí ló dé kí ó gbé ní báyìí. ọkùnrin rẹ bàtà kẹtẹ lakọfọ ọkùnrin rẹ bàtà àhú ojú rẹ kó gbogbo ẹrọ síta ọmọ òṣìṣẹ́ ìdìbẹ ìdìbẹ gbogbo gíráàmù ẹrọ àpòsíta nàbìkà máa ń dá sọ àlẹ. àyẹ̀wò ẹ̀ka àgbàdàgbàdà ọ̀gbìn ẹ̀ lọ ẹgbẹ́ kúrò lónìí à ọlọ́run ẹgbẹ́ mi ni ilẹ̀ ìyá yóò pọ̀ kò já lọ mi kò já lọ náà pọ̀ ó sáré máa ní ọ̀yà dání. pẹ̀lú ọdún ọ̀rọ̀ yìí ń tó sọ̀rọ̀ tó ti pé lágbájá nínú àwọn alábàáṣe rẹ̀ lójú ọ̀gá àwọn ọmọ tó fẹ́ sun àwọn ẹgbẹ́ ẹgbẹ́ tó bẹ́ẹ̀ kò bẹ́ẹ̀ fàjá àlúyà kò lò báwo ni sọ pé ọlọ́wọ́ pẹ̀lú àǹtí ọlọ́ba ọlọ́wọ́ ọlọ́ba ṣẹ́kẹ̀lẹ́ ọlọ́ba agbẹ́jú sí lọ́wọ́ pẹ̀lú wọn náà lọ́wọ́ pàánù wọn náà gbogbo tí àwọn èèyàn náà ń sọ nípa ẹni tí yóò tọ́jú ẹ̀ tó lórí tó tí ò dá gbàgbà dábàá òwú ẹni tó yá ní ilé àtúntò tó lórí ẹ̀rọ bá jẹ́ sí à wọ́n máa ti ń dín pèlú ẹ̀ wọ́n máa ti sọ ẹ̀ lẹ́yìn bí bàtà òfàkọ́ tó wà lọ́wọ́ bá aláàkàtà ní àdáàkàtà lọ́wọ́ òkìkì dákùn padà sílé. ارجع إلى منزلك فيرضى الله العظيم إن يرجعني الإجابة إلي نعمة كدخلي Tòlítà fẹ́ mú ọ̀rọ̀ òṣìṣẹ́ náà ní wípé èmi ni ẹni tí máa ń bá yàn sọ̀rọ̀ yẹn lọ́la. Bọ́dà tí wọ́n rẹ́ nìkan tí bá ń léyàn lára tí wọ́n bá ti gbé agbé ìdíyàn lè fi ló ń bẹ̀rẹ̀ lọ́dún kí yàn sọ̀rọ̀. Kódà nígbà tí mo lè rẹ́ lójú ẹ̀ fún àwọn èèyàn gbogbo ṣe ọgbọ́n gbòòrò láti ọ̀dọ̀ bá ìbára ó ti takùn tọ́lọ́wọ́ bá àwùjọ alágbàtà nípa sí àwọn dáńdáńdá. Nígbà tí ìgbà fún wa pé bí àdàkàrà kájú lóru ṣe ń gbé iṣẹ́ lọ sọ̀rọ̀ nípa alágbàtà àbẹ́bí ní àwọn tí ẹ̀rọ lòdì ní ìgbàlódé tó ń tẹ oúnjẹ epo àmà. Kò sì dá kí ẹ̀ máa bá ẹ̀ bẹ̀rẹ̀ ẹjọ́ ìlú ìdíbàjẹ́ lábẹ́rẹ́ wọ́n lọ́mọ bá àlejò ọlá sí agbára lọ́wọ́. Mọ́nì ni alábàáṣe rẹ̀ lára lórí bọ́ọ̀lù bá ń lò pàdé. Náà pẹ̀lú ìgbà alára tó wà lè mẹ́ta lọ sára yìí. Lẹ́gbẹ́ ọ̀sán ní kíkí kí wọ́n tó yẹ lójú ọ̀dún láàrin alóòtú ni àdáńdọ̀ọ̀dù. Ọ̀rọ̀ ń pín sí ẹ̀mí tí ìjọ tó kọ́kọ́ tó sọ kọ́lóyè. Ṣé ìyá ti ń kọ́lóyè? Bí wọ́n rọ̀ sí nílára ni yóò sọ pé ní ẹ̀kọ́ tó yẹ kó ti ní ìdádúrà sọ́mọ́ ni ó ń tẹ̀ wọ́n pẹ̀lú ẹ̀kọ́ fún ìlú fún ẹ ó ń tẹ̀ wọ́n pẹ̀lú bọ́dà bàdà wò ló ti pè é anẹ́gbẹ̀sọ̀rọ̀ kí náà bá dà níbi bàbá àwọn ń tẹ̀ wọ́n sàlẹ̀ ó sọ wípé mọ́ọ̀mù rẹ̀ ṣùgbọ́n ìlú rẹ̀ kà sọ́ọ̀rọ̀ bá a kò sọ́ọ̀rọ̀ pẹ̀lú bàbá ní ìwé tí wọ́n ń bá ìyàwó jà ìdáwọ́ ọgbà ní wọ́n ti kọjá sẹ́lẹ̀kà kàwé àdéka àdó ìdìbò náà lásìkò tọ́jú ń bá ìyàwó jà lẹ́yìn ìkànnì wọn. فما داوهما على ذلك من المصارمة إلا هلك جميعا táwọn méjèèjì èkó àdúgbò ní wọn fi lẹ́yìn tí ìyẹn ti ìgbàdàdì ìgbàdàdà ọmọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run kọ̀ wọn lọ́wọ́ àwọn méjèèjì. Bàbá mi bẹ́ẹ̀ ló ti wọ́n gbòòrò nàìjíríà rà mọ́. Ẹlẹ́kùn tó ń bẹ̀rẹ̀ ìlú ẹ̀rí alábàáṣe kan tí ń sọ̀tọ̀ sí lọ́dẹ̀ tí ń bá a lé ẹ̀rọ pẹ̀lú ìròyìn tí ń kagbára tí ń sí ń sọ̀tọ̀ sọ̀tọ̀ sí à tí mo gbà ń nígbà tí wọ́n lómi nígbà tí àwọn òfin tí ò sínú òfin ọlọ́run tí ò sínú òfin ayé kan ní òfin fún ọgbọ́n ọdún ọ̀sán yóò máa tẹ̀lé náà ni àwọn ẹwé ni tí wọ́n ń bá gbé kan tí wọ́n ń fẹ́ pẹ̀lú tí ń bá gbé kí ni lára حتى يحمله ذلك على أن يخرج من منزله إن لو وقته فقد يسجد كل إلا هلك لا يسجد كل اللهم لا كذلك جوز الدنيا ilé ìṣe ẹ̀dá ẹlẹ́gbẹ́lẹ́ ní ọmọ àpáńdé ọ̀rá tí ìgbélé ọ̀gá tí máa tẹ̀lé rẹ̀ fún ìgbìmọ̀ ọmọ ọ̀rá ń sọ ẹ̀rọ sí ìgbéyà ilé ìṣúná rẹ̀ fún ìṣúná àwọn ìgbàlódé alágbàdo ẹ̀dìgbàdo. ọ̀rọ̀ ìṣúná kódà tó gbé alágbàdo bá ń bá tó tó jẹ́ ìyàwó ní àgbàdo dáadáa àti tàbí àbúrò àwọn sọ̀rọ̀ ìwọ́n wọ́n yẹn náà bẹ́ẹ̀ ẹnìkan lọ wọn bẹ pẹ̀lú rẹ̀ kò ní àwọn ìwé nǹkan kò sẹ́yìn tẹ́ tí ẹrú rẹ̀ tí ń kun ẹran lọ́wọ́ ọ̀pọ̀ ẹ̀rọ ẹ̀kúlẹ̀ àbúlẹ̀ ìwà sọ pé ilé ọmọ ilé ilé ẹrú mi ilẹ̀ ẹ̀fọ̀rọ̀ mi tàbí bá ti kun ẹran náà kan ilẹ̀ ẹ̀fọ̀rọ̀ mi tẹ́ ẹran tó ń kun tàbí ti kun tán fáfitì àdìgbẹ́ ẹ̀rù alábàtí wa níyàwó ètò ìdílé fún náà ọlọ agbègbè ìjọba ìlú ẹgbẹ́ tí ẹ máa gbé tó súnmọ́ láti ìlú àti ìdílé àjọ àfúnra náà ọlọpàá ìlú ẹ̀kọ́ rẹ̀ súnmọ́ lẹkọọ sọ àbí àná Bàbá àtàlẹ́ wa sọ fún ọmọ rẹ̀ pé ẹran náà kò ní wọ́n ti kọ́ táwọn fàbùdá ìgbẹ́rẹ́ ní ẹ̀yẹ̀wò ìṣẹ̀dá fún ìṣẹ̀dá. ولدوا النبى كل مواد واتم فقال رجل من القوم حين يوجد جاء بعد الصوم كان قوم يومين هذا ما مسلم عايز ولو فإن ربك يقضي فيها دلائل فما تنزل تلوها فهو تدام مصروف فيها ولوطية ولا نجاع كما قوم يومين ذات مسلمين اليهودي أسمح الله فأجد هذا المنيت kí ló kọ́ fún ìyàwó ní kọ́ọ̀lá bẹ́ẹ̀ ni ìyàwó ní ẹgbẹ́ olùsọ ẹgbẹ́ fúnlẹ́mọ̀tì náà níbi ìfẹ̀yẹ́sì nàbí ọ̀sẹ̀ lọ́wọ́ àlàyé ọ̀sẹ̀ lẹ́mọ̀ yóò sọ lè jẹ́ à ń kọ́ lóbi sọlọ́ ọba ní káṣíṣe dáadáa pẹ̀lú àgbàgbé kàtà ọ̀ṣìnà àwọ̀ráyìnà àgbàgbé tẹ̀lé ọ̀gbẹ̀tọ̀ débi pé àwọn ìgbìyànjú máa ń lò bí gbogbo alábàágbé wa. yóò yọ owó owó tí yóò jẹ owó wa ni. kéèyàn ti gbìyànjú kéèyàn ti bá yàrá sẹ́ni ní sẹ́ni tí èdè ìwé náà. gbogbo ìyàrá yóò ní kéèyàn gbìyànjú kéèyàn ti bá yàrá. ìgbà nìkan ti ó jẹ́ ní ikú kò sọ sísọ akọ́wé fún olè bẹ̀bẹ̀ bẹ̀rẹ̀ àti ìdìbò yìí náà ìdìbò yìí jẹ́ wọ́n àwọn ọmọdé bẹ̀rẹ̀ dáadáa ti di ọ̀rọ̀ ṣe fún. هو ما يتجاهل بجاء تدور بعد الكلام أثر محمد ابن علي ابن الحنفية ومثل محمد ابن الحنفية وما علينا بذلك ṣùgbọ́n tó bí ọmọdé fún àdúgbò àdìsẹ́rí ẹ̀rú ìtẹ̀yìn kan ní. ẹlẹ́gbẹ̀rún yẹn wọ́n láti wọ́n láti tòun ìlànà àní sábẹ̀ yára. ṣùgbọ́n wọ́n ń fi ọmọ àdìsẹ́rí rẹ̀ lórí ọgbà tó lọ́dọ̀ tó ní Muhammad ibn الحنفية وهم فاسدة محمد بن علي هو في تفسير البدر أو في سورة الرحمن هل جزاء الإحسان إلا الإحسان هل جزاء الإحسان إلا الإحسان فنحن إذا دي أبات إدارة هنا كلها مثلا إجابة يا بات إدارة هنا هو مثلا dáadáa náà ni ọ̀rọ̀ lọ́ọ̀ni. Òsì gbìyàn ti lè san ẹni ti dáadáa gbìyàn lọ́sàn tó tó gbìyàn ti dáadáa. Láti gbé ẹni tí dáadáa bá ti máa ń ṣe àwọn ọ̀tá yóò tóri. Ọ̀sẹ̀ abẹ́rẹ́ tí ìgbélé yẹn kú lára ẹ̀ ní ẹ̀ ti dáadáa ọdún rẹ̀ ti àìdá sọ́kọ̀ yẹn. Tọ́lọ̀ ń tó dára tí wọ́n ti tàbí tó dáadáa dáadáa láti yìí. الإسلام أيضا فهلك زين الإحسان إلا الإحسان والسداد السسفة هي الإسلام والسداد لسلكي السداد فيه أخيرا lọ́dọ̀ àgbọ̀yọ̀ òkèèrè bẹ́ẹ̀ ni káàbìrì tó ní ìdájọ́ ẹ̀ẹ́dẹ̀gbẹ̀rẹ̀ yìí. òní híwẹ́ mùsàlùmí jẹ́lẹ̀ tó ní ìdájọ́ ẹ̀ẹ́dẹ̀gbẹ̀rẹ̀ bọ́lá ń ṣe wí wípé ẹni bá ti gbára ẹ̀ ṣe ni á ti gbára ẹ̀ ṣe pé bẹ́ẹ̀ ni bó ti gbára fún ẹni ó bẹ́ẹ̀ ni kí ó ti gbára fún ẹni bẹ́ẹ̀ ni ó kí ló kàn yà sí ẹ̀ kí ló fún dáadáa ló ṣe fún bẹ́ẹ̀ ló ṣe fún báwo ṣe àá odidi odidi òyìnbó olórí ọmọ ọ̀dà bẹ́ẹ̀ náà kò jẹ́ nítorí àti pẹ̀lú ti dáadáa fún ọ dáadáa ní kí ọ̀sùn náà ẹ̀yìn tí àwọn olùgbé ti lé ẹni ìgbé ni ibi ṣùgbọ́n nígbà tí wọ́n ti ti bá ẹgbẹ́ fún yẹn kọ́ ìlú ìyẹn ti bá ẹgbẹ́ àgbà àti ẹ̀jẹ̀ ṣùgbọ́n àwọn ti kọ́ ọlọ́pọ̀ àdúgbò ní ọdún tàbí ọdún ìgbé ìgbé sọ̀rọ̀ ọ̀sọ̀lọ̀ náà wọn bá ká ẹ̀sìn wọn lórí bá àgbègbè wọn ti má dá. wọ́n gbà pé àwọn fọ́nmìlì bàbá mi náà lẹ́ pàkà ni wọ́n fi ẹ̀jẹ̀ báyìí àwọn fámìlì àtẹ̀kẹ́ bẹ ikú kan kò káyè lẹ́yìn wọn kọ́ lọ sọ́ọ̀rọ̀ ìlànà ìyàpẹ́ tó ń bá dúpẹ́ lórí nǹkan àti ìṣọ́ bá jẹ́ pé yọ̀ọ́ gbà ó ti di fámìlì mẹ́ta ní ọ̀dọ́ mú lè wọ́ọ̀kọ́ ọ̀rọ̀ ìtọ́jú lẹ́yìn wọn kọ́ lọ sọ́ọ̀rọ̀ bàtà mi yọ ọdún pé ìgbà ìgbà ni wọn pàdé pé ìgbà wọn ti bá kalẹ̀ wọn ń lẹ̀ ẹ́ lọ́sọ̀rọ̀ láì láì láì wọ́n lé ọ̀rọ̀ tó tó tó ẹ̀jẹ̀ ń sàn lára mọ́jú kí n gbé wọ́n lé ọ̀fọ̀ ọmọ kí n kéré kù nígbà kan yìí wọ́n fún kò jáde gbàlá. wọ́n lọ gbà bákà tí mo ti sáfù ó ní wọ́n ti kú ní wọ́n ti kú òun ìyá náà ní wọ́n ti gbé wọn ní gbèrú bákà. ìjọba sábà tó ń bọ̀ lọ ní ẹni tí ó gbà mí tí ó tó tó tó mú wọlé wọ́n tó tó ń padà ń bẹ̀rẹ̀ sí ẹ̀kúnlé mẹ́ta ẹ̀kú táwọn láti wọlé lọ́gbọ́n táwọn fi ilé lè wò. wọ́n á ọkùnrin kan wọ́n pè ní àlùmọ́tò ayé ìbùn àdì àlùmọ́tò ayé ìbùn àdì kékeré. àwọn ọmọ kan jẹ́ ẹ̀yìn náà lè ẹni kóòdù lọ sí ọmọdé náà nígbà bẹ́ẹ̀ dàgbọ́n rẹ̀ máa ń lọ sí mọ́tà lẹ́yìn màá lè sọ fún gbogbo ará àdúgbò wọn gbọ́dọ̀ sí kàkà fún ẹwà àkùnbà kéde ti sọ di alábàgbé mi alábàgbé mi ní àbàdà tí mo kéèyàn ní gbogbo ẹja tí wọn mú ẹnìkan wọlé pé wọn fábílì rẹ ń bá ẹja lọ sọ kí ni ti lóde ìyá sí ilé ìtẹ̀lé o ní ẹgbẹ́ ọ̀fẹ́ ni o ẹ̀wọ̀n fẹ́ kàn wọn lọ sọ ti òkú ẹ̀yẹ àìmọ́fẹ́ mọ́ àdúrà ní gbogbo ẹ̀yẹ ara mọ́ta mo ti sọ mọ́ níbọ̀ ẹgbẹ́ gbẹgbẹ́ ọ̀rọ̀ mọ́kà padà pẹ̀lú ìmúnisìnkú wọn nípa ìjàmọ̀ ní sábúrú mọ́má. Wọ́n ní mọ́tò àlùmọ́tò ẹgbẹ́ àdìgbò èlò. Bẹ́ẹ̀ mọ́tò ọ̀nà wo ló ń gbà tó fi mẹ́rẹ̀ẹ́fà? Bẹ́ẹ̀ bí ọ̀gbẹ́ ìmọ̀ bá dàbí, táwọn ti bá wọn kí wọ́n gbà lọ́wọ́ ní kí ìyá

أجل لو كان المطعم بن عزيز حيا فكلمني في هؤلاء النسل لبلغتهم له هو المسكين مطعم ابو عزيز كما في كفر أي كوتي ونقول أقوم أجاك الكريم وأنا أقوم أما يأتي وهم كيف ما يغير ذلك الإحسان إلى الإحسان kọ́dà tó gbé pé ẹni tí ń gbé ọ̀sà ọjọ́ ọ̀rọ̀ sí dáadáa lọ́wọ́ náà ọlọ́run fún ìyá ìtọ́jú ọ̀rọ̀ ìtọ́jú wọn dáadáa tó ti mú ọ kò sí fẹ́ oṣù fẹ́lẹ́ pẹ̀lú kí ọ̀sùn dáadáa tó lọ. Ilé ọdún ìlú ìlú tó kò yíká, àwọn òbí wá fún ọlọ́wọ́ gbà bẹ̀rẹ̀ lẹ́yìn. Owó ti bẹ̀ tó wọn wá lọ́wọ́ ìlú ìjọba bọ̀, owó wá lọ́wọ́ gbà. Ilé ìlú tó ń gbé lọ́wọ́ ìjọba àwọn ṣòro bí méjà nígbà tó nígbà dáa ló kà wá àti wọn àwọn. Òṣìṣẹ́ ìjọba ìlú ó fi sọ ẹni bá ń ṣe dáadáa fún ìyàwó kí a fi dáadáa sílẹ̀. Lọ́gbà tí ìjọba Mùhàmmad ìjọba ṣàfihàn ó ní ilé ẹ̀mọ́sẹ̀ ìjẹ́lẹ̀ tó ń lò mẹ́rin wọ̀nyí àti ayé àwọn jẹ́nẹ́rà yìí láti fi dáadáa san ẹ̀yìn ẹ̀yìn ilé ìtàn náà láti san ẹ̀yìn ìbúrẹ́sàn àti wọn fi báyìí fún ìyá ọ̀dọ́ lọ. Ànúwẹ̀ padà sí báyìí fún ká máa tọ́mà. Àti dáadáa ń bẹ níbi ká bá máa tọ́. Àfààní báyìí fún fẹ́ẹ́lí máa ń yà ọ́rùn lọ́wọ́ sí i mà. Ìjọba fẹ́ sọ ibi ló ti rẹ̀ lọ ọmọ òun kan. Ẹ̀rọ kò rẹ̀ lọ́wọ́ kan. Ọmọ tí kò tó dàgbà ìdílé ìgbàlẹ̀ láyé rẹ̀ ṣé ọ̀rọ̀ kan ní méjì náà bẹ́ẹ̀ ni àwọn afẹ́ẹ̀mí bẹ́ńkì lọ́lẹ̀ ìpàdé bá ń náwó pẹ̀lú ẹ̀rọ ìlú ìwàlúwà ẹ̀sìn bàbá rẹ̀ kú ṣùgbọ́n kò ń sùn kẹrẹ̀ ẹ̀sìn bàbá rẹ̀ náà mú fẹ́lẹ̀ ó ní mẹ̀lẹ́ mọ́tò nígbà nínú ìgbà nínú ìpè àti nínú ojú tí wọ́n fi ń wọlé nìkan ẹni tí bàbá bá sọ fún un tó ní ẹ̀rọ ti sọ ẹ̀rọ náà ó ní ìgbìyànjú gidi tí ó lè má yẹ lè tí ó sì lè nípa rẹ̀ ó dà tó níyà mo tí ẹ bá sọ̀rọ̀ náà kó ní dàda ní ọdún lọ́wọ́ lókàn àbí ó ti sọ bàbá náà nígbà tó ti dàgbà tó ti tó tó tó láti fi bàbá àná pẹ̀lú ọmọ òun kan. Kẹ́mi ṣé ọjọ́ níbi kí a máa bá ọmọ òun kan yẹn lò. Báwo kankan lẹ́nu ọ̀rọ̀ kankan lẹ́nu ọ̀rọ̀ ilé ìgbòjọ́ ní ọdún méjì àgbẹ̀lẹ̀ àwọn ọkùnrin ẹlẹ́nà pẹ̀lú sanwó-olùpẹ̀ lásẹ̀kọ̀ sanwó-olùpẹ̀. Lórí dájú, láti kí àwọn ọ̀dọ́jọ́ sí gíní. Lókè ìlẹ́rìí náà ti kàbá tó ń gbé fún ìlẹ́rìí rẹ̀ yìí. Lẹ́yìn bẹ̀rẹ̀ ni àwọn mọ̀lẹ́bí ti á ṣe á ṣe á ṣe kí wọ́n ń ṣe bẹ́tẹ́. Mọ̀lẹ́bí ti sọ wọn sí mọ̀lẹ́bí sí àbátan tó ṣe é tún lọ́dún wọn jíjẹ́. Àyẹ̀mọ́lẹ́ sọ̀rọ̀ pẹ̀lú fún àyẹ̀wò ti mọ̀lẹ́bí lọ́dún pọ̀ ẹ̀ àwọn ẹlẹ́bí kó jẹ irú àwọn mọ̀lẹ́bí ìjọba làbí ìlú wa wà ìwọ ni mọ̀lẹ́bí bí àwọn làbúrò bàbá tó bí mà ìwọ lẹ́yìn àbá tó bí mà àbúrò fẹ́ lọ fún ọmọ ìtẹ̀gbọ́n ìjàdá sí ẹ ọmọ yìí kéré owó tó wọn gbẹ lọ́wọ́ rẹ̀ ṣe ń ṣe ó lè láti gbé jẹ kó lọ́dọ̀ ẹ̀rọ ìṣe ọdún bàbá nínú bí wọ́n ti bá ti kalẹ̀ ẹ̀ wá tó tó ẹ̀ máa ti kéwé ìdáadáa inú kílámà tó máa yóò máa gbé tó inú ìdàgbàjọ tí yóò máa gbé bá ìlú nínú ìgbà náà ní ìlú ní ṣúgà ìrọ̀lẹ́ ìlú yàtọ̀ ìrọ̀lẹ́ ìdàgbàjọ. tó ń wọ̀ lọ sí ìgbẹ́lẹ̀ rẹ̀ àtàkùn ìlànà láti fi lè tàbí àwọn ọmọ ọmọ rẹ̀. ìṣèjọba àtàkùn ní àwọn ọ̀dọ́gbọ̀n ẹ̀mí wọn kan. ọmọ yóò kí àti ọ̀dọ́gbọ̀n fámìlì rẹ̀ kẹ́ ẹ̀rẹ̀ sì jẹ́ ìlú kan bẹ́ẹ̀ ni ìwé lọ́wọ́ ẹ̀dá wọ́n ti ń gba lọ́wọ́ mo lè tètè rẹ̀. Ẹ̀dá tó wọ́n máa ń kóró gba ẹ̀rọ ọ̀rẹ́ rẹ̀. Bẹ́ẹ̀ni ẹni àgbẹ̀dẹ́ bẹ́ẹ̀ kó ọ̀nà máa ń fi ọlọ́run ẹ̀sìn náà. Bẹ́ẹ̀ máa ń kóró gba ẹ̀rọ ọ̀rẹ́ àtàrẹ tó bẹ́ẹ̀ ló sì máa ń bẹ̀rẹ̀ orí tó bẹ̀rẹ̀ orí rẹ̀. Lọ́wọ́ ìgbẹ́ wọ́n ní ọlọ́ báwo ni wọ́n lọ sí owó ẹgbẹ́ ìdúkọ̀ ẹ̀ máa fàtì. ẹgbẹ́ ìdúkọ̀ ẹ̀ ń ṣe àkọọ́lẹ̀ kan ọmọ ìlú kan tí yóò gbé fún àti bàbá rẹ̀ súnmọ́ ẹ̀sìnbẹ́sẹ̀lì ilé ẹ̀kọ́ náà nà ìṣẹ̀lẹ̀ ìṣòro. bẹ́ẹ̀ ni sọ́mọ sọ̀rọ̀ sọ́lẹ̀ náà ọ̀rọ̀ bá ń tẹ́lẹ̀ kí wọ́n bí àdéhùn àti ìṣẹ̀lẹ̀ báyìí. ọ̀sán ayé ẹlẹ́dàá ọ̀sán lẹ́sìn wọ́n ń كالقتال في سبيل الله وكذب يصومون المهانة في مكان الكذب وذلك يتيم الملك يتيم هذه جاهلة هذه تنتفع الجرع يرجعها ولكن ما تنزل يوم لكن هو بالجاهلة يا رجع لنا عجبا ولا تنزل لنا يا رجع لنا ẹni bá ń mójú tó àwọn tó ọkọ̀ wá ti ṣe ní ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ wọn lọ ọsibẹ́ntì ni wọ́n yẹ ká ti lè fi ṣáájú àwọn ìyàwó yìí táwa sí ìyàwó yẹ ká ti tèlé ká ọkọ̀ ìfọ̀mọ́lẹ̀ ìrora ní ẹ̀nà ọ̀bẹ̀rẹ̀ ìgbàgbọ́ lẹ́yìn mọ́ọ̀tì. wọ́n yẹ lọ́nà ilé ìjọba máa ń pọ̀ ṣùgbọ́n ní àwọn ìgbésẹ̀ náà ọ̀rẹ́ ní ìwẹ̀ àwọn tí ò ní tó ìgbé olùgbé mùsùlùmí olùgbé olùgbé olùgbé ẹ̀fọ́ olùgbé olùgbé olùgbé ní àwọn onígbà ó ní oṣù mẹ́tò ìgbẹ́tò ìgbàkíyì wọn kò ní ara lẹ́yìn ìgbàkíyì kò gbẹ́tò ẹ̀fọ́ inú ìgbé ìgbẹ́lẹ̀ ẹ̀fọ́ rẹ̀ yìí ẹ̀fọ́ ní fọ́ọ̀tù kan ní kéèkì kan náà kéèkì pé láti ọ̀nà ìgbàlẹ̀ ìgbẹ́tò náà ti ìgbẹ́tò kẹ̀lẹ́ ìgbẹ́lẹ̀ ìgbẹ́tò láti kò tẹ́lẹ̀ lẹ́sẹ̀ lẹ́sẹ̀ láti tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó bá yẹn sọ yẹn lẹ́sẹ̀ bí ẹni tí gbàgbọ́ tẹ́lẹ̀ ń gbàgbọ́ tẹ́lẹ̀. ọ̀kan yẹn ni ẹṣin ní ìgbà náà yẹra tẹ́lẹ̀ lọ. ọ̀rẹ́ mi ọ̀pẹ̀ ìfọ̀mẹ́jọ lẹ́ẹ̀kẹ́ tó ti di ìwé tó ti ń ké ọgbẹ́ fún ìgbà ẹ̀sán dára. ó lè fi gbẹ́sẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láì tẹ̀lé ìgbà náà àbàwọn tí kí á máa náà kò gbé ìgbó rẹ̀ ní ìgbọ̀dọ̀ rẹ̀ tó. Wọ́n yà lọ́wọ́ fún wọn lọ́wọ́ lọ́wọ́. Wọ́n kà ń ṣe fún ẹ̀wọ̀n ṣe. Àìpẹ́ yà wọ́n gbé ẹ̀rọ ẹ̀lẹ́kà yìí kù. Ṣé o lè ní àtúntò ẹ̀rọ nígbà tí wọ́n gbé ní kọ́tọ̀rù ti ìbáyé ni wọ́n ti yàtọ̀ ń bẹ̀rẹ̀ bá fáwọn ọ̀gbà tó wọlé. Níbo ọmọ ọdúnlé bẹ̀rẹ̀ ìdí tí èèyàn ló lọ́wọ́ sọ yóò ṣe wọn tó fi dáa wọn lọ́sọ̀. ó ní kódà kò bá yà ní bàbá yìí náà ó ní tí ó fi parí sẹ́kọ́ndì sùkúl òun ó kàn parí sùkúl rẹ̀ ó ti sọ sí ìbáwọ̀ fún ìwòye tí ó ra pẹ̀lú àgbàdo rẹ̀ ní gbogbo tó kọ́kọ́ láì ó ti fẹ́ dé bá àwọn ọmọ tó ẹgbẹ́ náà wọn ò ṣe lásán ó yé wa gbọ́dọ̀ sí wípé ẹni náà ń tó bẹ́ẹ̀ ẹ̀sán tó ń sàn án kẹ̀lẹ́gbẹ́ ní èyí pẹ̀lú ìlà ẹ̀sùn ní kí ẹni ìgbà kan ṣùgbọ́n ẹ̀rọ ọ̀gá sí ẹ̀rọ lò ó bẹ̀rẹ̀ gbọ́dọ̀ ní kí ní gbogbo ọ̀sán ní ní gbàgbọ́ sí gbogbo ayé tí ní ṣe ìṣẹ̀láàdù wọn lè má lè ó púpọ̀ lọ́lọ́dì láti mọ̀ ní ẹ̀ẹ̀kan ọmọ òun kan ní. ó tó tó fi hàn lọ idan ya ga wani abu ka tsaye masa abin da duka ko kuma ko duka da kan nodi o o zama tare yana yi da lamai yanzu ya kuma yana da su kula da yayi har da nan so babu kalli mai ya yawa da sunan da ọlọ́run yóò fún kéwàá sí máa tọ́jú ẹni ọdún kan tó súnmọ́ yìí ẹ̀rọ aṣọ ìjọba tààlà àná wọ́n sọ̀rọ̀ pé jẹ́ àti ìmọ̀rọ̀ àti máa ha ìbùdó káàdì náà lọ́jọ́ kan arákùnrin kan wá bá ìyàwó àìsàn arákùnrin yìí ó wá mú ọmọ méjì lọ́wọ́ ó wá ní ìyàwó àìsàn kó fún un ìyàwó àìsàn láwọn wàhálà ìjọba wọn fojú gbàdúgbò rẹ̀ kan lọ. àwọn fún arábìnrin náà lórí ọjà ọwọ́ pé ó pé méjì fáwọn ọmọ tó ní arábìnrin wa lọ. kò wá pẹ́ sá ọ̀dọ́ kọlẹ̀ tàbí ìjọsọ́nà lọ́wọ́ àlẹ́yìn ìwọ̀sálẹ̀ lẹ́yìn bá wọlé ọ̀hádà sátìmù. يا عائشة واصل أن ينتصل إخوانا فقال من رسولك من يبي من هذه البنات شيئا فأحسن إليهن قلنا له سترا من النار لمن ذاك له ما àbí ọtí ọ̀la ọ̀fàdé tó wọlé láti fún ọmọ jẹgẹdíà olùkójú bá wọn ọmọ àwọn ọmọ kéékèèké ìjà tó ń sáré lájú bẹ̀rẹ̀ ìwà bójú tó wọn dáadáa kódà kí ọlọ́run ẹ̀sẹ̀ tó pọ̀ sí ìlànà ìṣẹ̀bọ̀ tọ́lọ̀ fi lè dúró sí ọ ọlọ́run fi ń tọ́ ìgbéyàwó àwọn yàrá nǹkan kan tí yàn ń ṣe láwọn ìṣẹ̀lẹ̀ ńlá tí bí ẹ bá láwọn tí yìí náà ṣe láwọn ti ọ̀rọ̀ ọlọ́wọ́ dáhùn ti pẹ̀sẹ̀ náà. lórí òwe náà ní ń sẹ́yọ́ mo ti láwọn ọlọ́run ìgbà tí ń yí dé. wọ́n ti fi àwọn bọ́lá ṣe ṣe lè fi ibi tí wọ́n là kó kí ń dé ẹni ìṣẹ́yọ́ lójoojúmọ́. eléyìí ni ojú ẹ̀fọn tọ̀. tó bá wà bá ní kí ẹni tó ń lo ẹgbẹ́rún orí kan jù fún ọmọ rẹ̀. Ipò tí a kíyàn kíyàn lẹ́nu lọ kíyàn lè fi yàn yìí. Gbogbo ẹlẹ́jẹ́ ni kí ó ní kó fún ọmọ. Ọlọ́run náà lè fi ọlọ́wọ́ sí òyìnbó ìlọ́wọ́ náà sí Mo ṣe é fún mi fún ẹ. Kọ́lọ́run náà sọ mọ́ ẹ̀ sílẹ̀ yìí nípa dúkìá ọmọ ọmọlẹ́kọ̀ọ́lẹ́ pẹ̀lú. Náà wọ́n yá ṣẹlẹ̀ ní ìlànà ìfọ̀dà ìgbìmọ̀ káyọ̀ pẹ̀lú ìgbẹ̀ta ń gbà á mọ̀fẹ́ lórí rẹ̀ yìí. Èyí ń bẹ̀rù pé ẹgbẹ̀rún méjì ìkan ọdún ní ìgbéyàwó ìkan ọdún mẹ́ta Yorùbá wà kú àbí bàbá ìyàwó kú. Sọ́ni bẹ́ẹ̀ sẹ́ni yóò balẹ̀. Kí ló mẹ́rin ló ń bá ti ìlú ìpínlẹ̀ tó lè gbé kúndì máa gbé gbogbo ìdí ọ̀rọ̀ láyé pọ̀ wá. kí ló fa àwọn ìgbìmọ̀ ìgbìmọ̀ ìgbìmọ̀ ìgbìmọ̀ ìgbìmọ̀ ìgbìmọ̀ ìgbìmọ̀ ìgbìmọ̀ ìgbìmọ̀ ìgbìmọ̀ ìgbìmọ̀ ọ̀rọ̀ ìṣòwò òbí ayọ̀bẹ̀ni èyí ti dèbí nínú ẹ̀rọ ń pa wọ́n ń pàdé àbújá kan ní ìpele pàmò pẹ́lú wọn. kọ́lá wọn ò rán lọ sí kókó kò ní má wọ́n sì yọ̀ǹda ọmọ òun anìkan lẹ́yìn ìdọ̀rọ̀ fún. kòtò kòtò wù tó ti bá ti ọ̀ lẹ́yìn kí n ti ọ̀ kó káwọn ọmọ ìlọ́ta ìtẹ̀lé kúrò tí wọ́n ti máa fẹ́ fún ọ. lẹ́ńdà tó bẹ́ẹ̀ lé ti wá lọ́kàn ní ìtẹ̀yìn bá kú lé fàwọn bá kéékèèké rẹ̀ xọ́ fún àyẹ̀wò ẹni yóò ní balẹ̀ nígbà wọn tí ó bẹ̀rẹ̀ tó tu rẹ̀ ó tọ́jú rẹ̀ dáadáa àti wọ́n tù wọ́n. kí ẹ ti ẹ̀ bá kúta fún bàbá tí wọ́n bẹ̀rẹ̀ tó tu. wọ́n sọ wọ́n yẹ mọ́ kéèké wọ́n fi ìṣe ẹ̀sọ́ tó tu lọ́dọ̀ níbẹ̀ rẹ̀. ẹgbẹ́ yóò ní balẹ̀ lọ́kà tí ìdàgbàsọ́lá lọ́kà wọn sùn náà yẹ. àdìsẹ́ ẹ̀ náà wọ́n lè lè ọkọ rẹ̀ ló balẹ̀ táwa mú ìjọra títí tí ẹ̀ sáyẹ́mà. Wọ́n ní ọkọ tí ẹ ní òdo balẹ̀. Bọ́kà tí ẹ ní ti ẹ̀ balẹ̀ náà lọ ka àwọn tó bí àwọn olóyìn láti kú mọ̀ balẹ̀. Fàyẹ́ pẹ̀kú bọ̀ ẹgbẹ̀ ìwẹ́lẹ̀ lórí àwọn ọmọ tí ẹlẹ́rìí ká máa jẹ́ ẹ̀sán ọdún kan. Sẹ́yìn lẹ́yìn àdínkù kẹ́ẹ̀tẹ́ẹ̀tì ẹsẹ̀ kejì fún ẹ̀jẹ̀ tó fẹ́ lọ sí ilé àbáńpẹ ẹ̀ẹ́sẹ̀ kẹ́ni tó ń lé ní bá ń tẹ̀lé ìdíṣẹ̀ rẹ̀. Tọ́lẹ́bí ti ní ká sọ ká polú ọkọ. Kìí sì ṣe wípé ọ̀rọ̀ lọ́dọ́ náà wò ló lọ́ ṣẹlẹ̀. Kí ẹ̀rọ yóò fẹ́ mọ wà lẹ́gbẹ̀ẹ́ àti náà ìgbà náà. Ọ̀sẹ̀ lọ́kí ẹ̀rọ wà lẹ́gbẹ̀ẹ́ àti ọ̀sẹ̀ lọ́kí ibi tí wọ́n ti wá fẹ́rẹ̀ súnmọ́ ẹ̀dá ìnáwó ìwé náà lọ́dún mẹ́rin ẹ̀dá ìdí àyẹ̀wò ìrìn ìyá náà wọ́n lọ́dún. kí ló lọ sún mọ́ ilé Tinubu ọ̀tọ̀ ni eh, ilé Tinubu tí ilé yẹn súnmọ́ ìfọ̀kànbalẹ̀ kan ọ̀tọ̀ ni wọ́n ní ilé yẹn tí wọ́n súnmọ́ ìgbẹ̀bí tí Buhari ń gbé lọ́yà sọ̀rọ̀ ẹ̀pẹ́ ó tún ní lẹ́mù ẹ̀nàbìnrin ẹni tí wọ́n máa kó òun fẹ́ wà ìgẹ́ náà ọ̀tọ̀ ni ṣùgbọ́n fẹ́ kó òun wà ìgẹ́ náà lẹ́gbẹ̀ẹ́ tí òun wà nábì ládéhùn kan bẹ kí ládéhùn náà ànábì ní àná òṣèlú tí ó lè yí ní fèlè jẹta àná òṣèlú tí ó lè yí ní fèlè jẹta èmi ànábì àti gbogbo ẹni tí ó lè yí ní fèlè jẹta èmi ànábì àti gbogbo ẹni tí ó bá jẹ́ wípé ó mójútó àwọn ọmọ òrukàn ó gbé àwọn ọmọ òrukàn sípò wípé ọmọ tòun ni àá máa jẹ ọmọ abẹ́rẹ́ àjẹmíà ni. ana wa kafin yatim fil jannati ka hatai sai wani kaje ma bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fẹ́kọ̀ àá súnmọ́ ara wa ka hatai bí àtàǹpàkò wà yìí bí àwọn ọlá mi àti ìfàbẹ̀ láti súnmọ́ra wọ̀nyí bẹ́ẹ̀ láyẹ̀ súnmọ́ra wà. inú ráyà bí sèrí tó tún wá bá mi yẹn wọn ní ànábì ní anáwó káfíìrì lè tí mi fìlì jẹ́ náà ti há kàdà ẹni tí bá mójútó àwọn ọmọ òrùka tó sọ wọ́n dọ́mọ tiẹ̀ kí ń bá wọn lò bí ìkọ́mọ tiẹ̀ ní ká há kàdà fìlì jẹ́ ànábì ní mi àti ẹ̀ báyìí làá rí àjẹ́ báwo la rí fàṣàrọ̀ bí asùgbàáyé ìṣàlábà tó rọ̀gbọ̀sọ̀ lábì ní bí asàbàbà ìfábẹ̀láyé àti àlùwọ́sọ̀ àárín láti súnmọ́ra wọn lèmi àti owó súnmọ́ra rà ìjẹ́nà kójú ó lò ní kódà bóyá sọ nìkan ni wọ́n máa ń gbé aṣọ rẹ̀ tí wọ́n ti ń dúnmọ́ wá bá mi bójú owó iléèwé ni ìkànnà ẹ̀mẹ́ máa ń sọ lọ́dún ìmọ̀ ọ̀sán owó lékè ni ìmọ̀ ọ̀sán ní káwọn ọmọ òrukàn fìlì jẹ́ à ah, kí ló kébà ọmọ abẹ́láyé gan àwọn òní gbọ́dọ̀ báyìí ọlọ́yì kí àwọn ọmọ abẹ́láyé gan á máa wọn ọmọ òrukàn kẹ́kẹ́ tàbàdà aráwọ̀ èèyàn gidi tí wọ́n dúró tí wọ́n ń tọ́jú wọn ọba wọn jẹ́ ńgbàdé ńgbàláyé gan wò lè rẹ́ wọn lọ súpà àwọn ẹ̀rọ súpà àwọn ọmọ yẹn lọ nísìnyí bàbá wọn ńgbà tí ńgbàláyé kò lè àfọ́ọ̀dì àti rẹ́ wọn àwọn kan sì dúró à ń ah, tọ́ ọmọ tèmi náà ló lọ àmọ́ àwọn ọmọ yorùbá tó gbàdá ń bẹ ní ayé gan bàbá wọn kìí ó lè kí ó sọ gbàtí ò ní àǹkan sì rárá o báwa bá ń sanwó lè kí ó sọ mẹ́ta wọn kọ́ o àwọn ọmọ ṣẹ̀ṣẹ̀ náà ni àmọ́ àwọn míì rárá oúnjẹ lórí oṣooṣù láwọn ọdún fún wọn wọn ò sí wọn náà nádàlú wọn gbọ́ àdéhùn yé mi sínú lọ́wọ́ ń ṣe gbẹ́gbẹ́ díẹ̀ lọ lágbára ni wọ́n náà fi sínú ṣe sí ẹ̀kọ́ lè jẹ́ pé ọ lè kílèmù. ìjànà bí wọn àdéṣe a wàká fìlìlẹ tí níbi ìjànà èmi àti gbogbo ẹni bá mójútó ọmọ òwú kan àádọ máa bẹ náà àlùjànnà ní káhá táì àásùnmọ ara báyìí. kódà ànábì kan wà lẹ́kọ̀ọ́ aláìsí ní ẹ máa ti fọ́ ọmọ tèmi o dàrú ni kó náà gbé àti gbé náà ní dàrú tó bá ń ṣe bá ń bùn àní tí wọn bá ń jẹ náà ni kó náà máa jẹ wọn lè káyé mọ̀ kí àwọn máa jẹ eléyìí eléyìí ní bàbá torí ìhun náà ni ó fi jẹ́ kó náà fílí fún wọn ní bàbá bàbá ké pọ́ọ̀tù méjì náà fi dáná nulẹ̀ ẹni pọ́ọ̀tù tàwọn VIP àwọn máa jẹ sọ làwọn tí wọ́n ké pọ́ọ̀tù ń kọ́ o LIP ni eléyìí nǹkan kò tọ́ fún wa nínú sẹ̀rẹ́ Islam ní bẹnu hadith tí sẹ́nà ọ̀sán abẹ́gbà wa wọn ni Abdullah Abdullahi ọlọ́jọ́ lọ́kọ̀ abdullahi sanu síra hadithi tí wọ́n fi ọmọ tí wọ́n fi bá yẹ fún fún masóde ni. wọ́n ní anna abdullahi kana la ya'kulu ta'aman illa wala illa wa ala khawamihi yaqin. àwọn jẹ́ ẹni tó dàgbà pé àwọn ò ní jẹun àti táwọn bá rọ mọ́rù kàtà ọjọ́ máa jẹun. wọ́n tún lọ wákà láti ọmọ ogun wọ́n ti wá láwọn ọmọ ogun tó wá kọ́ wọ́n máa ń jẹun jẹun àpọ̀ níbi táwọn ni wọ́n gbọ́ hadithi yìí dé wọ́n dára rí hadith mi tí wọ́n ní òjíṣẹ́ ọlọ́run sọ wá pé èrè tó jẹ́ pé wọ́n lọ fẹ́ dúró ti ọmọ òrùka tó wọ́n máa tọ́jú ẹ̀ wọ́n ní kún lil yatimi kal abi rahim kún lil yatimi kal abi fún ọmọ òrùka sọ́ra rẹ di bàbá aláàánú kún lil yatimi kal abi fún ọmọ òrùka sọ́ra rẹ di bàbá aláàánú bàbá aláàánú hadith tí ń bẹ ní abẹ́ báàbù yìí àkọ́dé tí àfáwa abdulrahman ibn hamza tí wọ́n gbà wá wọ́n ní kọ́lá Dawud wọ́n lẹ́nu kẹta pé Dawud sọ wípé kun lil yatimi kal abi rahim ìgbẹ́tọ́lá ọ̀nà kí ọmọ òwò kan máa bẹ lábẹ́ sàkánì rẹ lónìí sọ́ra rẹ ní bàbá aláàánú fọ́mọ òrukàn tí ẹ máa gbé fún yín kó ọ̀rọ̀ gbẹ̀gbẹ̀ ni bàbá rẹ̀ especially tí ó lé kí wọ́n àti àbàyẹ̀ kọ́ mẹ́tẹ̀lẹ́ yìí má tí tí ẹ̀ léyìí tí ó máa rẹ̀ sẹ́kọ̀ọ́ bí mi ni má ti kó rí àmì kó ọkọ lọ bí òun bẹ́ẹ̀ èmi ti bẹ̀rẹ̀ ní bàbá gẹ́gẹ́ ní fún ọmọ ṣùgbọ́n ọmọ ń dáàbò kókò lóbi òun níbi àìní àánú tí mi lọ́kọ̀ ẹ̀ lọ́kọ̀ ó lè fọ́n jẹ́kọ́ ọmọ òwú kan ní bàbá àtàfà ní kó lè lè kí ní kàlẹ́ àbẹ̀rẹ̀ ọ̀fẹ́ dàgẹ́gẹ́ bí bàbá aláàánú fọ́mọ òwú kan واعلم أنك كما تزرع كذلك تحصل لما رتي bọba ti gbin ntọ́ ọ̀gbìn náà lọ́ọ́ ṣe ní ikọ́ ọ̀fẹ́ ká o mi ò ní gbin àgbàdo. kó ló ń sọ mi káàkiri mi àbá mi gbìyànjú kó yí ọ pé kàmá tẹ̀gbà o bí ọba ti ń gbìn ìṣẹ̀dá àti agbára àwọn ènìyàn ọba ti ń gbìn. ìwọ ìgbàlù dáadáa sábà ọmọ òru kan kàdáyàlì kàdá fúlùlù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nìwọ ló ń bì í bí. ìwọ jáde lọ́ọ̀dù kórè kó lára ẹlòmí. Tòkí máa àkùdá àyè mẹ́kùnrin bá àkùdínà. Kí ni tó burú jù pé kọ́mọ ti kọ́kọ́ jì? Màtí ó ti wà balẹ̀ lówó ìyá rẹ̀ lówó. lọ́wọ́ kú lọ́wọ́ kú òlọ́wọ́ wà ní tó kẹ́kọ̀ọ́ sí bàbá ìyá yóò wà tó ní bàbá àbúrò ìyá ọmọ tí a ti bẹ̀rẹ̀ sí máa fi owó tọ́jú ọ̀rọ̀ bẹ̀rẹ̀ sí máa fò sí tọ́jú rẹ̀. màá kò bá àyè tọ́kọ́ bá àjọ òní rẹ̀ kí ni bí mo ń pé ká fi oṣù ká mi fún ọmọ bẹ̀rẹ̀ sí máa fi owó tọ́ bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ ìtẹ́lẹ̀ wọ̀rọ̀ وأقبل من ذلك أو أقبح من ذلك بل يقصد بالظنون تعشعرني الضلالة بعد الهدى كي يتكون منا káwọn padà wá ní ilé tí ó padà bá èrò burúkú olóòtú burúkú ti dáwọ́ lọ. ẹ̀rì kí yẹn kọ́kọ́ tóṣù àbí kí yẹn tóṣù lẹ́yìn tóṣù ló kó burú lòtọ́. lọ kí wá má nà kó mọ́ lọ́wọ́ kó wá lẹ́yìn tí ò mọ́ lọ́wọ́ mọ́ ó tún ju تتفرغ وإذا وعدت صاحبك فأنجز له ما وعدته تبصر يوم ذلك في يجب يمر من يجيب فيها دون تستطيع تكلفه فإن لا تفعل يربط بينك وبينه عداوة إن بصر يوم مش يجب يمر أو قد وعدت يوم ما قد أتوى كل yóò sọ ẹ́ kí ni yóò sọ ẹ́ di ọ̀gá rẹ̀ yóò fi ọ̀gá rẹ̀ láàrin wa sí ẹ̀rẹ́ bá yẹn ti má wọ́tà ayọ̀ ìpínlẹ̀ lè sọ ẹ́ ní ẹni lókèrúkà láti ẹ̀ ń kà ìwà kọlọ̀wọ̀n bá sọ tàbí àkọlọ̀wọ̀n ọ̀rẹ́ rẹ̀ mú ọ̀rẹ́ rẹ̀ tó ń gbé lágbájá pẹ̀lú ẹlẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí ó ṣe fún ọ tí òfin nínú rẹ ti bẹ̀rẹ̀ tàbí àkọ́bẹ̀ kan pọ̀ lọ́dọ̀ fún un. وإن نسيت أو إن نسيت لن يذكرك لكن fún bẹ́ẹ̀ náà gbọ́dọ̀ máa fún ọ lọ́lọ́ lé pé nígbà ìyàwó bá ń gbà sí ọlọ́kùn nínú ọdún. ṣùgbọ́n lọ́gbọ́dọ̀ máa lè fi àti ní pé wọ́n lè ilé kan lájọ ìwọ̀sẹ̀ ní bàkàlì ní ẹgbẹ́ àjọjọ́ bí bàbá ti di náà ẹgbẹ́ tó kọ́ sí ìdí òṣù lọ́wọ́ pọ̀ àdéhùn ní àǹkà ní ẹgbẹ́ àdéhùn ìgbẹ̀yìn nígbà tí ara rẹ̀ pẹ̀lú àdéhùn ní wọ́n tó lọ́wọ́ ẹ̀rọ kan ni wọ́n tó lọ́wọ́ ẹ̀rọ kan náà wọ́n mọ̀ káàkiri àwọn tó lọ́wọ́ ẹ̀rọ sọ̀hábà àwọn sọ̀hábà. أنتم قلت لابن السيرين قلت لابن السيرين أنا عن سيرين لدى أخاوة محمد بن السيرين لو أخاوة وانتجم لكي الصحابة وأنا سيرين لدى أخاوة أخاوة عندي وكيل أنا كمان بني اللي هي أبنتي يتيم أمر كريم bàbá rẹ̀ ti kú ó sì jọba títí kò sí bàbá bàbá rẹ̀ ti kú. kí ni bẹ́ẹ̀ lè fi nílẹ̀ ọ̀sán rẹ̀ kọ̀ ẹgbẹ́ tí mo sì lè sọ̀rọ̀. ìsìnà àdúgbò máa tẹ̀sí náà ọ̀dọ̀ yà lẹ́yìn. ètò mọ́tò rẹ̀ máa tẹ̀sí lóko wà lẹ́yìn. gbogbo ọgbẹ́ mi ò fi bá. ẹ̀wọ̀n náà ló lò ní ẹ̀dúgbò náà lò. ní àgbàkì lórí ìgbàgbà mi kò ní fẹ́ máa tọ́mọ sí rẹ̀ ní ìtẹ́ bàtẹ́. bí ọmọ tí ń rìn ní ẹ̀rọ tí ò bá fúnra ẹ̀rọ ẹ̀rọ tí ò fẹ́rẹ̀ fún òun tí ò fẹ́ ní orúkọ ẹ̀jẹ̀ fún òun tí ó pẹ̀lú wọn nígbà tó kọ̀ wọ́n lọ́tọ̀. àìsèkú fún mi. ìgbàlódé ìgbàlódé ọmọ tí ó rẹ̀ tí ò rẹ̀ ń ọjà ló ti mú lọ́dún tó ti ẹ̀ máa fi ẹni ẹ̀rù kan ẹ̀rù àgbàdo ọjọ́ rẹ̀. Bẹ́ẹ̀ tí wọ́n yóò tọ́wọ́ tẹ lójú ọ̀wọ́ lójú òsè ní pé náà lójú. Lọ́dún ọ̀hún ní ojú pàmò àlọ́ tó lè bá àtìwọ́n náà lójú náà kàtí kò lọ́dọ̀ sọ̀rọ̀. Mọ́nà ń bẹ ọ̀gbìn mi wọ́n ti kàn lé báyìí ọlọ́run ọ̀pọ̀ ọ̀hún lójú kò náà. Ẹ̀sìn ìdílé báyìí náà ló mú ọ náà lọ́dọ̀ ìdílé báyìí ọmọ ìgbà ẹ̀dá. Bàbá wa ìgbìmọ̀ Muhammad Mùsùlùmí wọ́n ló fi àǹfààní nǹkan rẹ̀. Wọ́n ní àdéhùn òbí olókòrò kàtà àgbẹ̀gbẹ̀gbẹ̀ òbí ti ti bẹ̀rẹ̀ rẹ̀. Ó ní màálùú ìgbà náà ìwé rẹ̀. Bẹ́ẹ̀ bá ti sí ọmọ rẹ̀. Wọ́n lọ sí ọba ìgbìmọ̀ lọ́wọ́ sí lẹ́lẹ́lẹ́lẹ́. Ọba ẹ̀rọ sùn tí wọ́n ṣe ìpínlẹ̀ àwọn iṣẹ́ ọmọ ẹ̀jẹ̀ ọmọ wa ní ìlú nígbà máa kọ́. Ojú pẹ̀lú ní pẹ̀lú ìwádìí ìwé tí ó báyìí ní ìgbà ọmọ ìjẹ ní àjọ ìgbà ìwọ̀n. Ọmọdé àmọ́tò báyìí ọmọ wọn ti kú ní àmọ́tò rẹ̀ hàn. Bẹ́ẹ̀ ni ọmọ náà máa rẹ ní ojú nígbàdá máa ń tuntun rẹ̀ lọ́kùnrin. Ọ̀rọ̀ náà ọ̀rọ̀ náà. Yàtọ̀ nínú ọ̀gbọ́ àníyàn nínú ọ̀nà kí àtọ̀gbìn. Má bàa jẹ́ jù lọ́sùn ìlànà tuntun ìrànlọ́wọ́ tó lé gbogbo tí ẹ bá bọ̀ ọ́ tó tọ́ nígbà tí ọ̀rọ̀ yẹn ní bàbá rẹ̀ bọ́ọ̀ tó tọ̀ náà ni wọ́n sọ̀tọ̀. Olú nǹkan òní àwọn ẹ̀kọ́ tí ẹ̀sìn ọlọ́run kọ́ wa nípa àwọn làákì bá ọmọ ìlú kan lò. Láti jẹ́ ní dáadáa lójú rẹ̀, láti lè dára ní ọkàn bàbá tó sílẹ̀ tó jùlọ. Láti wá gbé dáadáa lọ́jọ́ rẹ̀ wọn ní àlùfẹ́ náà lẹ́yìn tó tó lọ́pọ̀lọpọ̀ àwọn àlùfẹ́lẹ̀ tó ń pa wọ́lẹ̀ kankan lọ́wọ́ báwọn èèyàn ọlọ́dẹ ní ìrẹ́lẹ̀ àtà àmàlùfẹ́ ọ̀rẹ́ tá a máa dá àwọn ọmọ tí bàbá ti kú fún ọ̀sẹ̀ àwọn tí yìí sọ ní ipò ohun òní òjá ti parí òní òkójúmọ́ òní tó dá fún àwọn òní tí ò dá ọ̀rẹ́ ọlọ́wọ́ nípa ẹgbẹ́ ọ̀sẹ̀ àwọn àti ẹ̀rọ sí fún fáwọn ní bàbá rẹ̀ pé ọmọ tí wá ló dá lọ́wọ́ báyìí kankan tí ó bá wà mójútó nígbà táwọn ìwà sí mọ́ tó bá wà fún mójútó jì dáadáa kó má tẹ lábẹ́ ìdàgbẹ́ kó má kó má yẹ jù kó má gbé kàfẹ́ ojú rẹ̀ náà ti tẹ̀ ọ̀gá aláwọ̀ lè dúró àdéhùn bẹ̀rẹ̀ ọ̀gá nínú ìbẹ̀rẹ̀ fún ìtọ̀rọ̀ ìdílé ìlú lórí ọ̀làpọ̀tọ̀ kọ́dà tó súnmọ́ sí àgbẹ̀mọ̀rẹ̀ ẹni ọ̀rọ̀ káfíìn ìrọ̀lẹ́ lẹ́yìn tí ilé ọ̀gbẹ́ni ní ọ̀gá yín àti gbogbo ẹni tó bá sọ bí àṣà ìṣe kó máa mójútó ọ̀rọ̀ kan ẹ̀hà àtẹ́yìn ibi tí wọ́n máa wà síra wa. àpátímẹ́ǹtì rẹ̀ sí ara àrìfẹ́ náà ní ìwé ìṣàbá èyí tí wọ́n mú àwọ̀ lápapọ̀ ní ìlú ọ̀dún tó súnmọ́ dáhùn ńlá ń bẹ̀ ń bẹ̀ kọ́lẹ̀ ní àdúrà kàmá àtẹ́yìn ìlú ìdáná á súnmọ́ ra bí ìfẹ́ bẹ̀rẹ̀ láti àwọn ẹ̀dá tó súnmọ́ ra wọn. ìgbà láti sọ̀hánà sàárà kí ọkọ̀ wa máa ń ṣe tí a kà fún àwọn òṣìṣẹ́ rẹ̀ ọ̀nà kí oníkóòwò wá sí wọ́n sì fún wa sí. Ọ̀rọ̀ ṣe ní ọ̀tọ́kọ́lọ́ kí ó máa tàn wọ́n ní ìrìnàjò هذا صلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك